ọmọ ẹ̀rẹ́ kí ló ń bọ̀ ọmọ ló ṣẹlẹ̀ èmi àti àwọn ọmọ mi a lọ ṣiṣẹ́ kan mọ́ jù adẹni ká kọ́kọ́ ra ṣe kí ni ká ra sinmi ká kọ́kọ́ ra sùn ká tó jí àwọn èèrà tó kó sẹ́yìn wọ́n ti wọlé wá wọ́n ti gbéṣẹ́ lọ mi lẹ bá tìjà wa mi bá wà láwà ó ṣàmọ̀wé e lọ bá mi pàṣẹ fáwọn tí ẹ kọ́ ṣe kí ni kọ́ wọlé kọ́ gbéṣẹ́ fún mi gidi gidi ọ̀rá x jẹ́ jẹ́. O <coughs> tọ́ sẹ́nu wa ni no mo bi ẹni mo ló ṣe kí ni tó tọ́ sẹ́nu wa ni lọ́dọ̀ ah, ah, Bruce Lee kágbára lẹ̀ jọ o nígbà tẹ́yìn lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ sún àsùnpara táwọn ọmọ mi wọlé tó gbéṣẹ́ mọ́ yín lára ó wá ní pàṣẹ kò jọ rárá ah, ọmọ wa fi ṣòṣù wa fi para ni. ọmọ dákẹ́ jọ kò dákẹ́ bẹ̀ àbẹ̀rẹ̀ burúkú lélẹ́yìn náà wá ẹ jẹ́ kó rí i pé o tí máa lọ sọ pé bẹ́ẹ̀ mi kì í fa wàhálà kì í pé bẹ́ẹ̀ mi mọ̀ kó tí mo sọ o pàṣẹ fáwọn ọmọ ẹ̀kọ́ gbéṣẹ́ tèmi jáde kìlẹ̀ ṣé kí ni ikú òyìnbá yìí. a kò jọ rárá. lọ sí lẹ́jọ́ ewé ni wéré <laughs> ewé ń jágbà jàgbà tó ṣe látàrọ wà ó mọ ìyá ẹ̀ rí o. ọlọ́run máa bá ti yá ẹ̀jẹ̀ sọ́dọ̀ ìbúkú ni ẹ̀ olórí burúkú ó dára bẹ́ẹ̀ wà lẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ payọ̀ kájú òtí mi. bẹ́ẹ̀ni oṣù sọ́ọ́lá kọ́dọ̀ ìbúkú ni ẹ. ṣe fẹ́rẹ́ jẹ́ yìí. ọ

àjọ bẹ́rí wọ gbọ́ ajáde nígboro àná lọ ṣiṣẹ́ alọ́kọ́lá wálé àdẹ̀wọ́gbọ́ òkè o ajẹ́rè kóra jókòó sójú kọ̀ káwọn kọ́ ṣe kíni káwọn sinmi ní bẹ́ẹ̀ ká tó ṣe kíni ká tó sọṣẹ́ síta àwọn olóyìn burúkú àwọn olóṣì àwọn èrè àbí ṣúgà yìí ó dẹ̀ bọ́ sọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ kọ́ṣẹ́ mi ní ṣá òkè mo dẹ̀ tún ara dé wípé òkè o èèyàn mi o ọmọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àjọ ọmọ bẹ́ẹ̀ ń lọ àjọ wà lórí street ni iṣẹ́ tá ṣe pàdé àwọn ọmọ ẹ̀ àwọn lọ́ṣọṣẹ́ òkè gbà wọlé kọ̀ọ̀ra fún mi iṣẹ́ mi kékeré kọ̀ọ̀ra eggs olórí burúkú náà ṣe bí van dam sọdọ àwọn fún mi lóhùn nìyà. ìjọba yàrá jẹ ká àwọn olórí burúkú yẹ kó máa kọ́ bá bá ẹ. màmó màmó ṣé kí n tún yín lẹ̀ màmó ṣé kí tún yín kẹjà màmó màmó màmó màmó gbọ́ tẹnu ẹ̀ ṣé wọ́n pé ẹ̀yin ni ẹ máa ń sọ fún wa pé káwọn máa sun àsùnpara ṣe bára nǹkan tẹ́ kọ́ wa nìyẹn ṣé olórí burúkú máa ṣàǹfààní olóṣì tó ń pè ẹ́ ń tó ń lọ máa ṣú ara ẹ̀ yìí òun àtàwọn bọ̀ọ̀lọ̀ tó kó tira ìwọ̀n lọ ṣiṣẹ́ màmó wọ́n dẹ́dẹ́ ṣiṣẹ́ dé wọn lọ sùn àsùnpara báwo ni tèmi ṣe wá jẹ́ àwọn ọmọ tèmi tó ṣàpọ̀ àwọn ọmọ tèmi tó gbọ̀fẹ̀ àwọn ọmọ tèmi tó gba tírénì wọ́n lè wọlé sí wọn lára ìgbà tó lè wọlé sí wọn lè ṣe kí ló lè kéṣẹ́ mọ́ wọn lára. ṣé ó dà pé lórí burúkú lọ́ta yín o lórí ọjà èlò náà èrò lọ́jà náà tẹwà wà tẹwà wà nígbà tẹwà ń jà kẹ́ẹ̀ fohùn lẹ̀ lórí nọ́ńsẹ̀nsì kí ló fẹ́ fagolé náà ẹ̀ dẹ̀ mọ̀ mí o ẹ̀ mọ̀ ṣàkìrà o tí mo bá ń dún ilé máa wó ni o tí mo bá jà ariwo á pọ̀ gan o kí ló ṣe yín ná lórí ọjà mélòó lórí èlò ná tí wọ́n bá sọ̀rọ̀ tó ibà ní ìsinsìn mi ìfẹ́ gbọ́n kọ́mọ́lẹ́ nínú bọ̀dì mọ́. Ah, ah, èwo gan ni èwo ni wèrè gan ọjà wèrè wo lẹ ń jàlè lórí tẹfẹ para yín mo rò pé jẹṣẹ ara yín ni kí lórí burúkú gan màmá o mi ò táṣẹ pàfẹ ṣùgbọ́n bàbá ń kúrò mi báyìí sìn kọ́ pàdé ẹ̀ lábẹ́ tẹ̀ yìí. kò jù bẹ́ẹ̀ lọ ah, nǹkan tó sọ yẹn gan wá lọ́rọ̀ báyìí sìn bí mo ṣe bá ń ibà yìí nísinsìnyí ẹ pàdé mi lábẹ́ tẹ̀ ẹni tó máa bìyàn láyà ẹ̀dá ni mo sọ tó bẹ́ẹ̀ bàbàbà bá ẹ̀dá kó má pàdé mi lábẹ́tẹ̀. Ah, ah.